my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe, and hit subscribe and turn on notification for the channel so you're informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. Ọ̀pọ̀ lọ́wọ́ idán. Sisi sisi. Ẹlẹ́gbọ̀dọ̀sà tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go asamarege yìí. Ohun tí sisi bá rí ló máa Sisi gbọ́. Torí Sisi rí. Bàbá ló gbà. Sisi gbọ́. Torí Sisi rí. Bàbá ló mọ̀. Sisi mọ̀. Olófo ló ń bínú ológo. Ológo ni mí. Àsàmárégè gbogbo ẹ̀yin tẹ́ bínú mi. Sisi Sisi Sisi. Ọ̀gá iṣẹ́ tó mọṣẹ́. Sisi Sisi. Gbàdúgbò rẹ̀ dírẹ́sà tó kọ́ rẹ̀. Sisi o. Ọ̀gá ọ̀sán ọmọ ṣẹ́gun ọ̀sán o. má bínú torí ọlọ́run ẹ̀ka àwọn. ẹ̀jẹ̀ dá mi dúró látàárọ̀ mo ti gbé èyí ti pẹ́. ẹ má bínú ẹ má bínú wàhálà tí náà ni mo bá káàkiri ẹ má bínú. mi bínú ẹ ṣáà kọ́ wa bá mi paint ẹsẹ̀ mi náà before anything. ẹ ah. yàtọ̀ sí wọn jọ̀rọ̀ fi yẹn lẹ̀ ọmọ gbé paint fún mi ah. torí ẹ̀ mú obìnrin wọn sisi ni ẹ mm. beautiful yìí náà náà tó mi. ẹ gist mi báwo lẹ ṣe achieve gbogbo eléyìí ó bá a gan. Ah, <laughs> <laughs> my skin and my look took me a lot of effort to achieve. Jésù <laughs> hmm. ẹ sọ fún mi let me learn from it. Tẹ bá rí mi tẹ́lẹ̀ hmm. tí ẹ bá rí mi tẹ́lẹ̀ mo dàbí. Hmm. Sísí àbíkí ni wọ́n ti ń pè ẹ̀ gan-an. Jọ ìgbà complex yìí tó wá ń dodò rú? Wò mí náà gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu sọ. ẹ jẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹgbẹ́ nu òṣì sọ hmm. ẹ jọ tó lọ́rẹ́ má pariwo lé mi lórí rárá ọjà ni mo gbé sílẹ̀ yìí ajé mi léyìí tí ìgbà ní bá mi ẹ kó ṣùgbọ́n síta mi ò fẹ́ gbogbo ariwo yìí nínú ṣọ́ọ̀bù mi. Hmm, ok ó ti yé mi. kò sígbà tí má kú òní kú bẹ́ orí ààrẹ kó dẹ̀ gbàdúrà kí ìyá Táyọ̀ má torí ọ̀rọ̀ òṣì tó sọ fún ọkọ ẹ̀ lánàá ní ọkọ ẹ fi lù bí ejò àìjẹ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. nítorí ọlọ́run máa pariwo òṣì lórí irú ìròǹbòrùn birds of a feather flock together ikọ̀ kan náà ni gbogbo yín àtẹ̀yìn àti ìyá Táyọ̀ ṣe bí irú òṣì lẹ́jọ́ ń rìn káàkiri bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹjọ́ ṣé mo parọ́ mọ́ ìyá Táyọ̀ ni ẹ sọ fún ìyá Táyọ̀ kó jáde kó wá ṣépè wípé nǹkan tí mo sọ bẹ́ẹ̀ kó lórí ẹni kó jáde kó wá ṣépè pé àti first and second born ẹ̀ kò ń ṣe former landlord wọn ni wọ́n bí fún ẹ jẹ́ kó jáde kó wá ṣépè ẹ̀ ẹ̀yìn kan ṣé mo mọ before and after yín ni ẹ dáhùn náà ṣebí black currant ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́tọ́ di orange bẹ́ẹ̀ ni gbogbo gbogbo ẹ̀ látòkè délẹ̀ ni mo mọ̀ ẹ́ náà àbí kò ṣe gbá ọ̀sán ló ń kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo mọ ẹni jọ torí ọlọ́run mo mọ before ẹ mo dẹ̀ mọ after ẹ. ẹnu ẹ ló máa pa ẹ. Ah, kẹ́nu mi wá tó pa mí màá sọ fún ìyá Táyọ̀ màá jẹ́ kó mọ bó ṣe rówó tó fi bẹ̀rẹ̀ business mi irú ẹ̀ rí o bá yàn ṣọ̀rẹ́ o dẹ̀ tún yàn ọkọ ẹ̀ lálẹ́ abúlé mo mọ ẹni mo mọ ẹ before and after mo mọ ọ ah. àṣà màrẹ́gì ẹ. ẹnu ẹ ló máa pa ẹ mo ti ń lọ. sẹ́rí pé òun wèrè ti lọlẹ̀ mú kẹ́tì ẹ̀ ẹ kó ṣìbọn síta ẹ̀yin ọmọ inú balẹ̀ ìgbésẹ̀ wèrè síta. ilẹ̀ ti ń lọ. ẹ kó ṣe ẹ̀kọ́ síta abẹ́ màá rí nǹkan àti sẹ́rí bó ṣe wà yẹn mo mọ̀ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tààrọ̀ bá tọ̀sán nínú ẹ̀ bó ṣe wà yẹn ẹ gbà bí mo ṣe sọ fún yín àgbà tó bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ tí yẹn mú mọ́ kọ́nà kí yẹn máa mú mọ́ kọ́nà kọ́nà àríwá ló máa mú mọ́ wọ́n á máa kó fún wèrè wọ́n á máa kó fún wèrè ringington wèrè ò tún sẹ́ksì rárá tó máa ń hàn mí létí ni olóṣì ni oníranà onídọ̀tí ni ó wá débi ó ń pariwo sí mi létí ẹ jẹ́ jẹ́ ká gbàgbé tiẹ̀ ẹ gist mi dàbí báwo lẹ ṣe achieve skin yín. <laughs> this is serious so èmi lẹ expect kí n sọ pásítì mi fún yín so that ẹ lè fi mí ṣe ẹ̀sìn ní gbangba lọ́jà àbí kí lẹ mìíràn ẹ̀yin lè fọ̀rọ̀ pamọ́ sí mi lọ́wọ́ ẹgbẹ́ bí mo ṣe sọ bẹ́ẹ̀. ẹ̀yin asọ̀rọ̀ sọ́kòtò gbogbo àṣírí tí ó máa yẹn ní lọ́wọ́ yín pátápátá lẹ ti fi kú láàrin. ó dá mi lójú pé tèmi ò ní jẹ́ tàlọ́ba inú ọjà báyìí táwọn èrò pọ̀ báyìí in fact mi ò lè ṣe péètì òṣì kan mọ́lẹ̀ kò dé kàn mọ́ ni mo fẹ́ change irun mi lónìí. ọlọ́mọdé fún mi lẹ̀ kí ni. ṣé màá torí yẹn lùsí kọ́sítọ́mà ń ṣàrọ̀ ilẹ̀ fẹ́ ṣẹ̀mí lọ́wọ́. wọ́n máa ní gbogbo nǹkan tójú bá rí kọ́ ilẹ̀ ni máa sọ. gbogbo nǹkan tẹ̀ ti sọ látàárọ̀ gbogbo ẹ̀ ni mo ti fi gbogbo ẹnu yìí ó ti ṣe jù. ẹ fi yẹn sílẹ̀ yóò tẹ èmi kẹ ẹ lè rí mi bíbá ìbọn gọ́ọ̀fọ̀ bíbá ni ṣe ọlọ́ọ̀ má jẹ. ẹ wá ẹ má bínú slip of tongue láyé yín ẹ má dá sọ̀rọ̀ mi àti customer ẹ má ẹ bá pè ní slip of tongue tí bá sòótọ́ ọ̀rọ̀ mọ́ sòótọ́ ọ̀rọ̀ mi ni ṣe ti gbọ́ bí mo ṣe yẹn. alájẹ tí wàá máa wá samarike anybody ẹ palẹ̀ mọ́ kó tọ̀ pẹ́ǹtì. sisi sisi sisi. ọlọ́wọ́ idan. sisi sisi. ẹlẹ́gbọ̀dọ̀ sàtò ń wọlé. sisi o. satellite ni everywhere you go asamarege yìí. ohun tí sisi bá rí ló máa ṣe gbọ́.